فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ẹ̀rọ tí a dá ọpẹ́ fún ọlọ́run ọba tí aṣọ àtàlọ́run fún ọ̀lẹ́yìn wa mọ̀ṣúlẹ̀ sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àárín ìlú wa àárín ìlú a wọ́n pa للإمام مالك بن أنس رحمه الله تعالى في أمر كان الخميس بيت كتاب النداء ما دار أما باب ما جاء في إقبال الرجل توبة بسم الله الرحمن الرحيم يقول المؤلف رحمه الله تعالى باب ما جاء في إقبال الرجل توبة وحدثني عن مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الذي يجر قلبه الخيلاء لا ينظر الله إليه يوم القيامة وحدثني عن مالك عن عبد زناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال فينظر الله تبارك وتعالى يوم القيامة إلى من يجوب الإزار من بطره وحدثني عن مالك عن نافع وعبد الله بن نار وزيد بن أسلم كلهم يخبره عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا ينظر الله يوم القيامة إلا من يجر القوم ولا وحدثني عن مالك عن العلاء بن عبد الرحمن عن أبيه أنه قال سألت على سعيد الخدري رضي الله عنه عن الإزار فقال أنا أخبرك العلم سمعته رسول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نزرة المؤمنين إلى أنصاف ساقيه لا بنام عليه فيما بينه وبين الكعبين ما أكبر من ذلك ففي النار ما أكبر من ذلك ففي النار لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بصره نعم gẹ́gẹ́ bí mo fi ṣàlàyé wípé ní abẹ́ ìdáhùn lè láàrùn èyí nínú Islam ètò Islam sọ nípa rẹ̀ fún ọkùnrin fún obìnrin ẹni tó ní ìgbẹ́jọ ọ̀rọ̀ aṣọ wíwọ̀ obìnrin náà ni àkà ní èyí aṣọ wíwọ̀ ti ọkùnrin náà ni mọ́mọ́lì wọ́n lè ṣàlàyé àwọn hadith tó wà níbẹ̀ tó wà tó ìtumọ̀ rẹ̀ ni pé tí a bá fẹ́ wọ aṣọ àwọn tá a jẹ́ mùsùlùmí ní ọkùnrin bí aṣọ wa ti gbọdọ̀ rí mo fẹ́ ń tẹ̀lé owó kò sí aṣọ tí ọkùnrin ò lè wọ̀ àmọ́ kọ́mẹ́jì aṣọ tí ó fi òwò rẹ̀ hàn wọ́n mọ̀ rí pé a gba ẹni hàn yìí tó bákan náà ó ti máa jẹ́ harir àti ẹ̀mí harir yẹn ní ọ̀dọ̀ wa níbí àmọ́ àwọn òṣèkàn yẹn fẹ́ wọ gíní ó fẹ́ wọ àǹkárá ó fẹ́ wọ ogun bá fẹ́ wọ̀ nǹkan tí àwọn gbọdọ̀ sí ètò nílé aṣọ ọmọ jẹ pé nǹkan ẹlẹ́yìn tí wọ́n yà sí lára ìyẹn gbọdọ̀ sí ètò sọ ètò wa kù òun náà ni ìbáàlù rọ́júlé sọ̀rọ̀ pé ọkùnrin kó ṣe ìbáàlù ọ̀rọ̀ rẹ̀ ní. Imam Malik nàbẹ sọ kí ń jẹ ìsbáàlì òun náà ni kí nǹkan balẹ̀ kó fẹ́ kó ti jẹmujẹmu kó mú yàn tán lọ́pọ̀ ní ìsbáàlì ni ọkùnrin wa wọ aṣọ tó mú un tán òun náà lábẹ́ kàlẹ́ nìyí tẹ́kọ̀ àtọ́ níbi ẹ̀jọ́ wípé obìnrin ló lè wọ aṣọ ọ̀dà àbúrò rẹ̀ àmọ́ tí ọkùnrin la fẹ́ sọ pé tọkùnrin náà tó ń lọ bá wọn sọ tó ń mú tán jẹ́mjẹ́mú àbí ṣòkòtò ló wọ̀ tó ń mú tán jẹ́mi ìsìláàmù kọ nípa rẹ̀ kìí sọ̀rọ̀ pé mo já lè tún náà ọ̀rọ̀ pọ̀ ọjọ́ mùsùlùmí náà ni ọ̀rọ̀ bá ń sọ yìí tó o fi ẹ pé ìwọ̀n ṣọ́ra gan-an yáyá al-Laythi ọlọ́gbọ́látọ̀dọ̀ Malik Malik ọgbọ́látọ̀dọ̀ Abdullahi bin Dinar Abdullahi bin Dinar ọgbọ́látọ̀dọ̀ Abdullahi Abdullahi bin Umar عبد الله بن عمر لي أن رسول الله صلى الله عليه وسلم قال لمن كفر الذي يجر ثوبه خيلاء ẹni tí wá ń jẹ́ ká sọ ọ̀hún àlẹ́rì yẹ́rì kọ́kùnrin lójú wa ọkùnrin tí wá ń jẹ́ ká sọ ọ̀hún kó máa wọ́ nílẹ̀ ìtumọ̀ wọn lẹ́yìn ni pé kó máa kọjá kókó ẹsẹ̀ àmọ́ nígbà tí ń ṣe òyàlá omi ṣe fáàrí ni bí a ilé ìlú fífi wa kó kọjá kókó ẹsẹ̀ gángan àlẹ́bí ni rẹ̀ tó wáyé báyẹn láàyè òmùrù mọ́ọ̀bù ìrírí yóò mọ̀ sí yàmà ọlọ́run ló fojú àánú wọ ẹni yẹn tó jọ́ gbogbo àti yàmà ẹ̀wọ̀n lè rí téèyàn wọ̀ sọ̀tọ̀tọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ rí ìdènà ọlọ́run ọba torí pé yàn wẹ̀wù tí wọ́n ti bẹ̀rẹ̀ rí ìdènà ọlọ́run ọba tó ẹ̀rí tó ń gbó nǹkan táwọn ń náà ni ó fi máa ń nítumọ̀ dáadáa kọjá pé síra lèèyàn ń kà kò sí àpáná láyé tó lè ta kò sọ pé ń kà yẹn torí àkọ́kọ́ síra tí wọ́n kọ́kọ́ nínú Islam lẹ́yìn Al-Qur'an òun náà là ń kà yìí ni wọ́n pa kódà ó ṣàwájú sọ̀kí òbòkọ́rí. ó ṣe wáyé sọ ilé òun muslim òun là kọ́kọ́ tó àlẹ́bí ni pé ọlọ́run ló fojú alówó ẹni sí aṣọ rẹ̀ lọ́kùnrin àbí kòkòtò rẹ̀ ọ̀hán kọjá kókó ẹsẹ̀. وحدثني عن مالك عن ابن الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لما جدريك لا ينصر الله تبارك وتعالى يتولون وضع وأسيرا عزة كنيه يوم القيامة ثم شوف إلى القيامة إلى من يجر إزاره بقرا أنتم بان ورثوا الله ẹni pé tí kò tó kòtò rẹ̀ ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ bọ́kọ̀ọ̀rọ̀ nù ní ti ìgbéraga ìgbéraga tí wọ́n ti pété bá wọn hadith o kò sí ọkọjá kókó ẹsẹ̀ rẹ̀ ń bẹ̀ o àmọ́ àpàdà rí pé ní tí àwọn hadith yìí ń sọ náà nìyẹn tí wọ́n bá ti ní ìsbáàlì ní jẹ́ ìsbáàlì bí tó ti bẹ̀rẹ̀ òun ni kó sọ̀kalẹ̀ kó lórí kìí kọmọ ló yà sí bá ń karọ́ àwọn kiri yìí kódà kó tó di pé èèyàn ń bẹ̀rẹ̀ sí ní mùsùlùmí sọ lọ́wọ́ àjọsọ́nà ìdúnà mẹ́rin tó fi hàn láti ń kárí àwọn sọ̀rọ̀ hìn fáwọn èèyàn tó gbà wọ́n àbẹ́bí náà mọ̀kàn gbé síra tó ń jíjẹ ẹ̀ka ìyàwó sọ̀rọ̀ hìn kò sí ìgbà tí n bá débi àdéhùn àdéhùn yìí fẹ́ràn ọlọ́run nígbà tòótọ́ ní sọ́kòtò gbogbo ara ẹ̀ lọ kọjá gbogbo ẹsẹ̀ wa tí wọ́n wọ́n pé áá ah, ah. ibi tá ti rí ọ̀rọ̀ èrò kíkí inú tíra tá ti rí àwẹ̀ gbígbà inú tíra tá ti rí ìzàká yíyọ tá ti rí ọ̀rọ̀ hajj lílọ ìgbẹ́rún tá ti rí ẹni tí ò bá kírun ẹ̀san tí ó ń bẹ fún ẹni tí ó gbàwẹ̀ ìyà tí ń bẹ fún ẹni tó lówó tí ọ̀rọ̀ zaka ìyà tí ó rí ibẹ̀ náà láti rí ọ̀rọ̀ àwọn òkòtò yìí bóò ni àwọn yìí wọ́n ti ṣe sá fún àwọn yẹn tí ó ti sá fún tí ìwà nílé rí bí sá fún àwọn eré yìí ọ̀lọ́ àkọ́kọ́ challenge tí wọ́n kọ́ rí nìyẹn tó bá ń ṣe tó fi ìyẹn ló bá ń ṣòkòtò mi etí so ilẹ̀ ní ti fa ṣòkòtò mi sókè kò ní kan ẹsẹ̀ mi torí pé mo ti kà á mo ti wò pé màá lo ti bá kà láyè mi náà ni gbogbo àwọn tó ń jẹ́ àfa tó lè najú òtíra tó lè kà á ní ìmọ̀lẹ́ ti fẹ́ bọ́ wájú ọlọ́run tó tọ́ bá ní ẹni tó bá ń tẹ ìyàwó lè ṣe ẹmọ wá sí ìyàwó ṣe bá ní sọ̀rọ̀ ọ̀run fáwọn èèyàn ẹmọ àlọ́ aláàrún ẹmọ ọ̀rọ̀ ọ̀run ṣàlàyé tó bá ní ẹni tí òkírun ẹsẹ̀ wá sí rẹ̀ ẹmọ wá sí rẹ̀ ṣe eléyìí náà wọn ṣe pé inú tíra kan náà gbogbo ẹ sí wa àtùmínúnà bí báyìí òkúta ọ̀tẹ́kùrúnà bí báyìí ọlọ́run ní ìṣe sí àwọn bàlú Israel náà lélẹ́yìí òun ni pé wọ́n gba ìdájọ́ ọlọ́run ọba kan gbọ́ ọ̀nà ìgbà kan gbọ́ gbogbo ẹ̀ ló ti wà ní tíra wọn. ó kálukọ́ wọn kíyèsí lára rẹ o kọlọ́mọ ṣe wá ní onífẹ̀ẹ́nu akéwú mọ́lò akatira mọ́tẹ̀lẹ́ èyí tó bá tẹ ìfẹ́nu ọlọ́run náà ni wọ́n mú wọn ṣàtàn wà. وحدثني عن مالك من مالك يا يا الليث لون قومك من مالك ولون بلطد من مالك النافع لطد النافع وعبد الله بن زبي بن دينار تو عبد الله بن دينار نا حدود بلده نا وزيد بن أسلم حدود بلده زيد بن أسلم كل أم يخبره عن عبد الله بن عمر بقوانا نوان صوتو لا تضطي أو أخبره إلى عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم nígbà lẹ́nu gbogbo láyọ̀ ọgọ́rùn-ún lọ́wọ́ yọ̀wọ́ mẹ́lẹ̀ kẹyàmá ìdá máa ń jẹ́rọ fọ́nbọ̀ òkú yàrá tọ́lọ́wọ́ ní ojú àánú wo ẹni tí ọkùnrin tí tókùkù rẹ̀ bá ń kọjá púpọ̀ ẹsẹ̀ rẹ̀ ẹ̀rìn ẹni ní kàmọ́ rò pé àákàrin ṣe ìfẹ́ olówó ṣe wù wá ni gbogbo ẹrú ìdókòtò wọn ni òtó lẹ́yìn ìgbà kan wọ́n jẹ mọ́ rò pé ààrùn rà gan-an ìbẹ̀rẹ̀dẹ́ ẹ̀rọ ra sọ ẹlẹ́wọ̀n òjọ́wọ́ ọkàn nípa ọ̀rá sọ̀rà pé tó wọ́n padà wá rí pé arúgbó ra sọ pé bá ti fẹ́ ràn láti ràn bá ti fẹ́ ràn náà láti ràn ni. وحدثني عن مالك نم مالك له ضغط يا يا اللي اسمه قلت نم مالك العلاء بن عبد الرحمن عن أبيه أنه قال قل سألت أبا سعيد الخدري الإزار قلوا بير لو أبو سعيد الخدري صحابة النبي صلى الله عليه وسلم رضي الله عنه وفي قطعه لي ọ̀rọ̀ ìzáàrù pẹ́pẹ́ ní ìzáàrù òun ni aṣọ tí ìró táwọn aláwọ̀ máa ń ró àmọ́ tẹ bá rí ẹ́ ìpìlẹ̀ tí ibi náà tí a bá tún lè gbá àrùn lójókòtò ó lọ àwọn èèyàn máa ń tún sí bàǹtẹ́ tó olóhùn wa di ipe báwo lè yẹ kí máa ń wọ̀ kí ni ìdájọ́ rẹ̀ kọ̀kọ́lá ana òkùnbé òkèèrè ìlú àbúta ìlú wa ní wò máa kọ́ ní ìmọ̀ ìsìn kan lára ọ̀rọ̀ tòkòtò. ìdí ìdí ìsìn kọ́ kì ṣe ní sọ́kùn pẹ̀lú ìfẹ́ nù. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مبرتي وبشيره النبي صلى الله عليه وسلم قول صدائك أجرة المؤمن أجرة المؤمن كيف بوسط من أبوه إلى أن صافف قيه قم وعلي أنصاف عالي جيد àwọn àrùpọ̀ àwọn ìdajì sàkọ́ ojúgun rẹ̀ ṣẹ̀kọ́ ojúgun láti bó ti bẹ̀rẹ̀ láti bí ọrùn ẹsẹ̀ ọrùn ẹsẹ̀ wa ọdún tí kókó tẹ̀ wà wá sí ìdí ekun àárín ibi gbọ́ndẹ̀ ohun tó ṣèṣù ló pè ní àwọn ojúgun àwọn ojúgun tó bá ní nífù rẹ̀ ìdajì rẹ̀ níjẹ́ báwọn àrùn sọ́ọ̀fù rẹ̀ òun ni àwọn ibi tí ń jẹ́ ìdajì rẹ̀ kó wọ́n ti kàn kókó ẹ̀jẹ̀ tó ó ní ó ní ànábi ní ibẹ̀ ní ṣòkòtò àbí ẹ̀rù mùsùlùmí máa ń dé ọwọ́ ní lájú náà alẹ́ yìí àmọ́ mùsùlùmí kò sí ìṣẹ́lọ́run lọ́kùnrin fi máa bẹ́yìn náà wúwọ́ bẹ́yìn náà kàdé yìí tó bá wá mú láàrin ojúgun yẹn sí kókó ẹsẹ̀ rẹ̀ yẹn ni pé aṣọ rẹ̀ wà láàrin bí ẹgbẹ́ kókó ẹsẹ̀ rẹ̀ àbí tókòtò rẹ̀ ó dé àárín kókó ẹsẹ̀ rẹ̀ ànábi ni àmọ́ o máa asfálà ní ńlá lè ìtọ́ba tó wá sọ̀kalẹ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ tó sọ̀kalẹ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ànábi ní fàfin náà rẹ̀ ìyẹn ti wá ìyá ọlọ́run rẹ̀ ìyẹn ti fọwọ́ wá dènà ọlọ́run rẹ̀. ìgbà tí náà mo fi ń tẹnu mọ́ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ ipe kókó ẹsẹ̀ tó bá ti kọjá ipe tó bá ti kọjá kókó ẹsẹ̀ ní ń jẹ́ ìbáàlì tó bá ti kọjá kókó ẹsẹ̀ tó tó hàn rí kókó ẹsẹ̀ rẹ má àmọ́ tí kókó ẹsẹ̀ rẹ bá ń ṣó pẹ̀lú ṣòkòtò tó wọ̀ àbí aṣọ rẹ kókó ẹsẹ̀ rẹ sì ń ṣó tó èèyàn fi kọjá là rárá rárá kódà ìkọjá àlà ni kí wọn sọ fáwọn èèyàn pé ẹ̀rí pé kòkòrò rẹ̀ kò dé mítù pad àbà tó bá ti wà lókè tó kọ ẹsẹ̀ ẹ̀dùn kalẹ̀ ẹ̀rí tí mo sọ fún yín pé àṣejù àwọn ọmọ kan bẹ wọn máa ń wá parí lẹ́tọ̀ọ́ ọjọ́ òun.

àti aṣọ mi lè tí ara wọn báyìí ní òde yóò ti wà ní òkè kókó ẹsẹ̀ gẹ́gẹ́ èdè irú ẹ̀ ni wọ́n á wọ̀ jọ mo ti parí lẹ́kẹ̀ẹ́ báyìí làwọn lè dùn ara mi ìyẹn ọ̀gá àwọn ẹ̀fà kí èsì wọn kí là kí èsì wọn ẹ̀ aṣọ yìí ní ìlú ẹ̀rọ kan bá tó máa ń ó ní ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àtijọ́ ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o wọ́n ní dàpọ̀ sí ọ̀gbọ́n bí yá ànábì ni ẹ̀kúnfúlọ́tò mọ́mí ìlà àǹtọ̀ àǹtọ̀ kò ní pé ní fù sí ní fù ń bẹ lọ́tọ̀ pé ìdajì ó tó wá ní àǹtọ̀ ó ní pé eléyìí òun tó ń ṣe kí ni òun tó wà ábúyàn yíò ó dá ẹgbẹ́ bíi mutolak eléyìí wá kọ ìyáda rẹ̀ òun tu ẹ̀ eléyìí jẹ́ mutolak òun tu kalẹ̀ ipe àǹtọ́ àwọn ìdajì kò ní pé ìdajì kan tó akọ́ bá ní ìdajì kan láàrin ìwáyà ni pé àwọn ìdajì ó mì pé a mọ̀ wọn ojúgun wa láti bí síríà ní a ò pé ń bó ní tó pé ten bá ní bí àwọn àní five dà níbẹ̀ àwọn àmú five torí pé nífù àmọ́ ní tí ó àwọn ìdajì ó dé gbogbo bíi ó dé gbogbo bíi ìdìbò wa parí ẹ̀ sí ni pé ó dé bí iye o kí kókó tẹ̀ lọ tá ọ̀hán mo ní ẹ ṣọ́ra yín pẹ̀lú àtẹ̀jọ́ ṣọ́ra yín pẹ̀lú àtẹ̀jọ́ wọ́n ti bá wa láti jù lọ́lẹ̀ sí láwọn ọmọ àwọn méjèèjì o tòun náà ní ẹ bá ti àwọn ẹ̀rú tó wọn bá ti ní ẹ̀tọ́ nígbà yìí ṣe lẹ́tọ̀ọ́ wọ́n fún táwọn èèyàn wọ́n fún táwọn èèyàn nígbà wọn bá lè ṣe ṣe a ah, èèyàn ni wọn sọ pé á ah, ọjà kó clear yẹnyẹn ṣe fi báwọn pé nífù yẹn ṣe ẹ̀ka yẹn bí wọn ṣe nífù wọn dá àmì tí wọn kò wọn ṣe nífù rẹ àǹtọ̀ òní gbogbo ẹ̀ bá lè fọ́pọ̀ àbí lòwọ́ ṣe ṣe àtòkòtò rẹ àbẹ̀wò ni òkè kókó ẹsẹ̀ ní ọmọ wà kọ́tà bọ̀ kókó ẹsẹ̀ náà kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ yẹn ká ṣó òkè kókó ẹsẹ̀ rẹ nígbà náà yìí sọ fún wa nìyẹn ibi ìsìláàmù gbé kalẹ̀ nìyẹn kí ọmọ wa ní kí ló dé tọ́bi ní kó máa rí bẹ́ẹ̀ ẹ̀ ọmọ bíèrè pé kí ló tọ́bi ní ká máa kárí lánàá rẹ̀ rìn ó béèrè kí ló tọ́bi látúbà méjì ó béèrè kọ́ ọmọ wájú òun náà ọba tó dá aṣọ ọba tó dá wa ọba tó ní ká wọ̀ ó níbi tó ń fẹ́ kó mọ lélẹ́yìí wàláì hikima yẹn tó fún yàn ike ìdè ìdè mọ̀kànṣẹ́ kọ́ mọ náà nìyẹn mọ̀ òfin rẹ̀ náà ẹ máa wó àwọn sábòtí fún ara ní o ẹ máa wọ́n tí wọ́n bá lọ sí ẹni tó bá wà ní skul ọmọ tó bá lọ sí skul bóyá secondary school àti primary school kódà ibù náà institution lè sùn wọ́n sọ wọn fẹ́ àfẹ́kọ̀ọ́ wọn lọ àtọ́ báyìí wá tò ní skul wọn sọ fún ọ wọ́n lè ní àfẹ́ ní àtìlẹ́gù tí wọn ẹni náà pẹ̀ kí ló burú bí àtìlẹ́gù kí ló burú bẹ́ẹ̀ tẹ̀pẹ́lú mi ìpín ogun bí yàtọ̀ àwọn táwọn tó láwọn ọ̀fẹ́ wọn àwọn ọmọ tó fi láwọn ọ̀fẹ́ pàtó wa ní ọlọ́run ọba ẹ̀sẹ̀rọ̀ jẹ́lì kódà ìlúmi lásán tó bá rán aṣọ tú rẹ̀ tó bá rán àwọn tó ọtọ́ ní oṣù pé lẹ́yìn àwọn tó ń sùn bí aṣọ rẹ̀ yìí lòdì pa rẹ̀ ìwọ́n fún ẹ̀rọ ọ̀rọ̀ wa bí kéde pé kọ́lọ̀dù kọ́lọ̀ tú rẹ̀ ni àwọn tó wá rán rẹ̀ bákan bákan bóyá ó fún un ní apá nínú àìwọ̀n rẹ̀ tó rán aṣọ tú àgbà kò kábọ́ ní ọba tó dá wa títí fóun náà ló ń ṣàrìbì sí aṣọ yẹn fún wa òun náà ló fi pọ́n wáyé pé ká máa rí wọ̀ kí ló dé táà nílé tí ó ní òfin rẹ̀ dẹ́lẹ́ ni kí wọ́n ní ètò eh, fà á ìdájọ́ ilẹ̀ lábáwá ni ọba tọ̀dọ̀ wa ní ẹ̀yìn yìí mu torí pé kí ni eh, ilẹ̀ lábáwá ibẹ̀ ó àwọn kókó lọ́wọ́ àwọn kíníkà lọ́wọ́ ń bẹ́ẹ̀ ìdọ̀tí àbí hmm. kò sí ìdọ̀tí wà ń bẹ̀ lọ́tẹ̀ lọ́wọ́ lẹ́yìn wọ́n ní ìdọ̀tí wà ń bẹ̀ jẹ́ ẹgbẹ́ ìgbẹ́ wọn àwọn ìdọ̀tí wà ń bẹ̀ wọ́n á ti ní kẹ́mọ̀ ká sókè tó bẹ̀rẹ̀ tánà yìí wà sọ̀tọ̀ tánà yìí kọ́ wọn wọlé gbogbo eléyìí o wọ́n mọ̀ pé ìyẹn kan ti láńkà yàrá rẹ̀ ṣe nìyí tó àìsẹ́ kan ṣe nìyí àìsẹ́kàn ṣe tó àlejò wa ní lẹ́ẹ̀jọ́nà àlejò tí wọ́n bẹ ní owó ọ̀rẹ́ inú káàdé kò sí láì dé fún yàn tí aṣọ yàn àbí sókòtò yàn tó bá wà láàrin tó kó ẹsẹ̀ tí ojúgun tó kébẹ̀ lọ́wọ́ wà. أنا ومن أسفل من ذلك ففي النار ما أسفل من ذلك ففي النار أنا الواحد لن يجي nítorí wá ti kọjá bẹ̀yẹ ohun tó kọjá kókó ẹsẹ̀ wá sọ̀kalẹ̀ tó borúkọ ẹsẹ̀ ẹni ẹbí fọwọ́ fa ìbínú ọlọ́run tó ń wá iná fún ara rẹ̀ àlẹ́bí wá ní ẹnì kẹ́kọ́ láyé ọgbọ́n ń bọ́ yọ ọmọ ìkẹyà náà ọlọ́run ní gbójú àánú ìlànà ń jọra ìjà ọ̀bá pàrọ̀ ẹni tí ó bá ń wọ aṣọ rẹ̀ nílẹ̀ tó kọjá púpọ̀ ẹ̀jẹ̀ ní ti gírímọ́ńkáì ṣe kó wò pé àìní ni wọ́n á fa tòkókè tòkòtò ní àárọ̀ àkànmọ̀ pé àrùn fún àrùn agbádá kọ́ wa wọlé ẹ̀ẹ́dẹ́ ẹ̀dá gbogbo ẹ̀lọ́gba lẹ̀dẹ̀ ń dẹ́mu àbí ọlọ́dẹ ra gíní ọwọ́ aràn bámú pẹ̀lú àbẹ̀rẹ̀ kọ́mọ wọlé dáadáa. tó àlẹ́jì ni kú pépété ló sáré pé ọ̀jẹ̀ wá pé pé pé ti gírí wọn ká ìyàrá ni ẹni ìyá méjì ló wọ́n jẹ. àkọ́kọ́ náà ọlọ́run ọba kò ní kojú àánú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó kò ń jí iná ọlọ́run. tó bí ti fi ọkùnrin ṣeré lélẹ́yìn tó arọra wa ẹni tí ò bá tẹ̀lé máa ń fa sókè kó ń ṣòwò sí wa yìí dípò wà ní òkè púpọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kó wà ní òkè púpọ̀ ẹ̀jẹ̀ tó kò sí kí ẹ̀rọ ẹgbẹ́ wọ̀ nínú òfin ọlọ́run Islam tó ní olè náà tẹ̀ kòtò lórí wọ́n tó kòtò rẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú àwọn pé àwọn àbá àwọn àbá mélòó ní ń ṣe ọjọ́ fún ọ̀wá mọ̀ ni wọ́n mọ̀ ìní òsì mọ́ ní wọn náà ni wọ́n mọ̀ ẹ̀dá kò táwọn láǹfààní àti kọ́ra pé àwọn èèyàn máa ń ka tíra yìí tíra ìwọ àpá yìí táwọn láǹfààní àti kà lónìí kí n lè kọ́ ájìká ájìká tán ẹwà tọ́dún bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣe ọmọ ìtọ́ ló máa ń rọ ìbà ó ti tó fáìdì èkó àti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí tó náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan pamọ́ táwọn èèyàn wọ́n ti máa sọ pé màlìkíyà làwọn alẹ́ lọ́rin màlìkíyà náà màlìkí ní sọ̀rọ̀ màlìkí tó tòkòtò ní ọ̀pọ̀ lárúkọ ẹsẹ̀ yìí o lẹ́yìn bàbá rẹ̀ yọ̀ ọmọ tí ń jẹ́ mọ́tẹ́ àbí màlìkí yẹn gẹ́gẹ́ ọ̀rẹ́ ọmọ. tó bá kan náà apá kan máa ń bẹ ẹmọ ń dáta kan ìjọba òun náà ka gbúrú àwọn àdéhùn yìí wá bẹ́ẹ̀ tó bá ti ń wọ̀ lóde wọ́n bá ń yọ iná fún bẹ́ẹ̀ ọ̀dàpọ̀ bá ń yọ iná fún mọ̀jẹ̀ kó dé ti ti iná iná ọlọ́wọ́ ti tí ó ti dọ́dọ̀ yẹn tó ẹnu àti sọ pé bóyá ẹni tó gbé sínú ọ̀lọ́gbìn náà wọ́n pẹ̀lú ìyẹn ń ti tún aṣọ wíwọ̀ rẹ̀ níbi tí màá torí wọ̀. tó bí lọ́mọ ti ṣe parí sọ́kùnrin yẹn. هو ما جاء في إقبال المرأة صوبها ولكيو إقبال المرأة صوبها كيو بني كون جيكي أصوتية كون في إقبال ثم إقبال لتوق قجاء شيء فبني قبيل بني يجدو وحدثني عن مالك عن أبي بكر بن نافع عن أبيه نافع مولى ابن عمر أن صفية بنت أبي عبيد أنها أخبرته عن أم سلمة وصفية وما أبي عبيد أولو صفو ابن عمر يقول لا تدعو أم سلمة فجاء هو النبي صلى الله عليه وسلم زوج النبي صلى الله عليه وسلم أنها قالت ابن yẹn sọ ذكر pé بعد أن nípa ṣòkòtò wíwọ̀ àbí aṣọ wíwọ̀ títọ́ ọkùnrin bá lẹ́yìn ìsọ olùdó sọ pé hey tó bá kọjá kókó ẹ̀jẹ̀ ìdínú ọlọ́run ni o ìyá ọlọ́run ni o fọ́kùnrin ó wá ní kalimọ́ àtìyá Rasulullah olóbìnrin kọ́ wà nẹ́bì kọ́ọ̀dà nẹ́bì ni tùrìkìrì ìṣìbọ̀ràn kí obìnrin kó jẹ́ kí aṣọ tòun kọ́mọ wọ́lẹ̀ ní òníwọ̀n ìdòkà kan báyìí lọ́pọ̀ ní ṣíbúrù oníkéèyàn na àtàǹpapò yàn àti ìfábẹ̀lẹ̀ àyẹn kọ́wọ́ tó tẹ̀lé oníkéèyàn nà onípè ní ṣíbúrù ìdòkà kan nìyẹn lórí pé tí aṣọ yẹn bá dé tó bá dé kókó ẹ̀jẹ̀ tán ẹgbẹ́ kó tó wá lọlẹ̀ ní ìka kan bàbá mi ní bẹ́ẹ̀ kọ́lẹ́ tó mú sẹ́lẹ̀ náà umu salama ní idan yankashi ko ana inú ẹ̀kẹ́ rẹ̀ ọmọ tó máa ń ṣó báyẹn náà ànábi wá ní fàbírà ẹn ọjà kójú kó lé fún ní ìdánwò kan ó fẹ́ aṣọ rẹ̀ àbẹ́ kìlọ́ọ̀nù rẹ̀ kó lé fún ní ìdánwò kan látẹ̀lé ìdánwò àlẹ́ yìí kó yorùbá náà yóò sọ fún mi nìyẹn ó ní pé aṣọ obìnrin ni wọ́n lẹ̀ kìmọ́ọ̀mù obìnrin ni wọ́n lẹ̀ ọmọ gbálẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kódà yìí ti ń jẹ́ súnà lẹ́yìn gàgà nìyẹn kò sí ń jẹ́ súnà kó lè wọ aṣọ nìyẹn tòbí ni ó náà ṣe jẹun náà ni pé tó bá rí àwọn obìnrin tí wọ́n wọ ìjáàbù tó ń kan lẹ́lẹ̀ tó bí ó ṣe rí ní ẹ̀sìn wa nìyẹn ìmúra obìnrin mùsùlùmí nù. lẹ́yìn ìgbà yẹn wá lè wọ tó bá wù ọ́ ní léèkì ni ní àǹkárá ni ní ni lóbìnrin ó lè wọ́ àmọ́ gbogbo àwọn àǹkárá yẹn kò gbọ́dọ̀ máa hàn níta gbọ́dọ̀ gbogbo tó bá wọ ẹnìkan gbọ́dọ̀ máa ọlọ́run fún àwọn tó fún ọ ọkọ ọ̀yàn òun dára gbogbo nǹkan ọmọ èèyàn màá kàwé lé wọn ọmọ èèyàn kì í tọkọ o ọmọ òun ní tọkọ o bákan náà àbúrò èèyàn ọkùnrin àbúrò ọkùnrin àbí àbí pé pàtàlà àbí màtàlà pé àbúrò bàbá àbẹ́gbọ̀n bàbá àbí àbúrò àbẹ́gbọ̀n lọ́kùnrin. kẹ́kẹ́ àwọn tí mo kà ń àwọn èyí ò wọ́n lè rí aṣọ tó lè rí àǹkárá rẹ̀ tọ́wọ́ ó ní wọ́n lè kẹlẹ̀ kó fẹ́ẹ́ wọ́n lò lè tẹ́wọ́n lò yàrá olùrẹ̀ rẹ̀ à tẹ́wọ́n yàrá rẹ̀ tó obìnrin rẹ̀ àtàwọn ọmọ ìwọ ìwọ ìwọ tọ́ ẹ̀ àná ẹ̀ ń bẹ̀ wọ́n lọ sọ ìjọba rẹ̀ kó ń bẹ̀ wọ́n lọ sọ ìjọba rẹ̀ kó ń bẹ̀. so aṣọ rẹ tó bá wọ àwọn tí wọ́n lè máa rí o rẹ gíní rẹ àwọn tó gbọdọ̀ máa wò nù tó lè rí pé ah, gíní lọ́wọ́ ah, ìjà ìjà ìjàlámíà lọ́wọ́ nínú ilé so àmọ́ aṣọ rẹ gbọdọ̀ kó ó pé ọrùn báyìí kó bùbá yóò dé ọrùn ẹsẹ̀ ní tóbi yẹn báwọn tí n bá fẹ́ wọ́dọ̀ àbúrò mi tó bá wọ́n wọ́n aṣọ yẹn mo lè kan ẹ̀kọ́ kí n wọlé tóbi yẹn òmí ìkọlọ lè sáré lè mú ìjáàbò wọ́n lè má lè ìjáàbò tó a pé àbúrò mi gangan ni àbí ọjẹ́ ẹ̀gbọ́n mi àbí ọjẹ́ ọmọ obìnrin mi tí mo bí. àbí ó jẹ́ àbúrò màmá mi àgbẹ̀bọ̀ màmá mi lórí ẹ̀mí mo lè kalẹ̀ kò sáwọn ikọ̀ tó fi mẹ́ tó kó lè gbé aṣọ wọn wọ̀ bóyá bùbá àti ìró ni bóyá gáwọn náà ni wọ́n gbé wọn lọ fún sí ìjòkó láti jọmọ tọ̀rọ̀ kọ́ra wọn ni wọ́n lè gbé ajọmọ tọ̀rọ̀ tóbi bá wọn torí pé rọ̀ mọ̀ ní rọ̀ mọ̀ ní náà ni wọ́n jẹ́ máa rọ̀ mọ̀ ní wọ́n jẹ́ fún wọn. tó ti yé báwọn tó ẹni tó bá ti yàtọ̀ táwọn ti bọ̀ kà yìí kò lè rí nǹkan kan obìnrin táwọn ti bọ̀ kà yìí àwọn tí bọ̀ kà yìí bá ń rí ní ọ̀ṣọ́ rẹ̀ kọ́lá yìí mú àwọn tí bọ̀ kà yìí wọ́n lè rí àgò tó bá lò ṣéènì tó bá lò tẹ̀gbé ṣéènì náà ó lè fi sọ́rùn bẹ́ẹ̀ kí ni bámbùsù rẹ̀ yìí yà á kí ló dé àti bámbùsù yìí pọ̀ kí wọ́n dà ẹ̀dá pàtó nílẹ̀ wọn tó mú lé rí bó ti tẹ̀sẹ̀ náà lọ́ba lé òsì mú lé rí tó ti yé báwọn ìtumọ̀ tọ́rọ̀ ní kí wà láàyè òbí náà zí mẹ́ta òun náà ilá níbo ìrúlẹ̀tìhìn náà àwọn ábá ìhìn náà àwọn àbẹ̀rẹ̀ ìbò ọmọ ọkọ yẹn pé òun jẹ́ ìyàwó bàbá yẹn gbọ́dọ̀ bàbá yẹn ní àwọn ọmọ ní ìtọ́jú ọkùnrin ọmọ obìnrin yẹn náà ti wà nípò mọ̀mọ́ wọn. tó lẹ́yìn àwọn tí mo kà yìí gbogbo ẹni tí ń rí ọ káàkiri ìwọ tí ó yá para rẹ ẹlòmíì wá bàjẹ́ ọkùnrin nígbà yẹn lóye pé tí ó wọnà bàtú ju obìnrin bá ń dán ìyàwó ìyàwó bá. ìyá àwọn ọmọdé ń dán lójú àwọn ọmọ aha ẹ̀mọ́ wọn sọ̀rọ̀ àti àwọn àwọn tọ́jú ní ìrẹsì àrùn wọn tọ́jú ta ni àwọn onígbà wọn wá yọ lára rẹ kí ló ń wò tó fi ni kó wọn lára rẹ òun kọ́ ni ọ̀kẹ́ sí ìyàwó rẹ bá bóyá ìyàwó bọ̀dá rẹ àbí ìyàwó ẹ̀gbọ́n àbí ìwé àwọn ẹ̀rí owó wájú lára rẹ̀ owó rẹ̀ ó ní kílò kílò wá débẹ̀ tó fi rí à tó ìkọjá àlà ní o ìkọjá àlà tọ́ bí ọ̀rọ̀ ti fi aṣọ obìnrin fi rí lélẹ̀ bákan náà báwo náà في ذكر عن حدثني عن مالك عن أبي الزناد عن العارج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخلن أهلكم في نار واحدة لجميعها لجميعهما جميعا أو ليخفيهما جميعا حدثنا مالك عن أبي الزناد عن العارج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا فعل أحدكم فليبدأ باليمين وإذا نزع فليبدأ بالشمال ولتكن الجنة أولهما تنعل وآخرهما تنزع نعم آه، الإمام مالك رحمه الله تعالى قال يحيى الليثي wọ́n ní òun gbọ́rọ̀ ìlàtọ̀dọ̀ lọ́n Malik látọ̀dọ̀ àbí zinari látọ̀dọ̀ al'a'araji an abi hurairata radiyallahu anhu anna rasulullahi sallallahu alaihi wasallam qala Allah nabi sabai sabab tareka ne babu al-insi ai ọ̀rọ̀ bàtà wíwọ̀ ọ̀rọ̀ bàtà wíwọ̀ Allah anábìrin ẹ̀rọ wọn bàtẹ ẹ̀sìn kan káàkiri ẹ̀dá anábìrin lèyìn ẹ̀dá wọn máa jẹ̀mí à tí ó kọ́ wọn lóye jù papọ̀ àwọn lèyìn tí máa jẹ̀mí à àdúgbò tó máa fẹsẹ̀ rẹ̀ aláìní wọn bàtà méjèèjì kí ni tí wọn rẹ̀ ní nítorí ń jẹ́ ìlànà àlẹ́sọ̀ wọn àtúnlá ní bàtà wíwọ̀ ìpín ọ̀wọ́ méjì ìdájọ́ wọn á bọ̀ kan lẹ̀ fún onímọ̀ ọ̀kan bóyá ẹ̀sẹ̀ ń dóyàn lẹ́sẹ̀ wọn á pè á kí èyí tí bóyá nǹkan yẹn jẹ́ pámẹ́lẹ́ kínní tàbí ẹ̀fẹ̀ tẹ̀gbọ́n nǹkan bóyá àwọn tó wá ṣe pé èèyàn ní accident lápòjú rẹ̀ ṣe ọgbọ́n amputate ẹ̀jẹ̀ kan tó ń gbá tó bá tẹ̀jẹ̀ kan lèèyàn wọ̀ ibi ìyẹn kọ́ làwọn yóò lórí wọn bàbá ẹ̀jẹ̀ kan mọ́kọ́ pẹ̀lú pé báyà bàtà ní já ojú bàtà rẹ̀ bá ti já ya kó kejì náà lọ́wọ́ àbí kò ti dúró lójú kan kọ ọ̀ràn ní èyí tó bá lọ tán kọ́ ọmọ òwò lọ padà àmọ́ pé kọ́ ọmọ wa ti bàtà ẹ̀jẹ̀ tán rìn kódà ìsìláàmù kọ̀ tó ànábì sallallahu alaihi wasallam olókòdà. بقنا بقى حدثني مالك عن ابن زناد عن الاعرج عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم لمن سويك اذا انتحل احدكم سيبقى وبتا فليبدا باليمين ايش يقول لك يقوم هو ẹ̀kọ́ bàtà yóò wọ̀ sọ́nà ẹ̀sọ̀ tó ní kí ọkọ̀ kọ́kọ́ wọ̀ wà ilẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ pẹ̀lú yẹn bá lè ṣìnà tó bá wọ̀ ọ̀kún tán kọ ẹ̀sọ̀ wá wọ ẹ̀sọ̀ òsì bóyá ó jẹ́ kọ́ba ṣú ní àdíkè ṣe kọ́ba ṣú ó jẹ́ sípàdì náà tó àbó jẹ́ àwọn sandals àbó ṣú ṣe ọ̀tọ́ mọ́ wọ̀ rẹ̀ ọ̀kún ni ẹ dákọ̀ fẹ̀tẹ̀ bọ́ tó bá parí ọ̀kún kọ ẹ̀sọ̀ wá wọ sí ẹsẹ̀ òṣù tí lẹ́yìn ẹ̀kọ́ anẹ́lẹ́sọ̀ ọmọ ọ̀lẹ́sọ̀nà ní ìbàtàlẹ́wọ̀ anẹ́lẹ́wọ̀ ni wọ́n tó ṣe ìlú náà wọ́n tẹ́kùn ìlú náà àwọlẹ̀ ọmọ ẹnikẹ́ni tún àìn wà á fẹ́ ọmọ tó ń dà ọwọ́ ẹ̀sọ̀ tó ní kí wọ́n kọ́ máa wọ̀ gbàtí ẹ bá fẹ́ bọ́ bàtà kalẹ̀ ó yẹ kó yẹ ti sì ní kí wọ́n kọ́kọ́ bọ́ kalẹ̀ wọ́n ti wá fẹ́ bọ́ bàtà ní sọ ẹsẹ̀ ìdílé kọ́kọ́ kọ́ bọ́ kalẹ̀ kó tó wá bọ́ ti di ọ̀tún nínú súnà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sánlẹ̀ tó kọ́ wa nípa ọ̀rọ̀ bàtàlẹ́ wọ̀ nìyẹn. bákan náà àdẹ́sẹ̀ni Malik al-Malik عن عمه أبي سهيل بن مالك عن أبيه عن كعب الأحبار أن رجلا نزع على ليل. يمكن أن يقول لك هو أبو فقال قبل حبار واتوقي بما خلاتنا عليه شنو طلباتك عليه لعلك تأولت هذه الآية في كتير آية تطول القرآن لنه فلت ولد ومبات عليه فخلانا عليك إنك بالوادي المقدس توى نبقى طبعا صفور النبي موسى تبقى عليك عليه ọ ní ààyè tó mọ́ ní ààyè tó jẹ́ tùwá náà lọ wà tó ní ṣé èsè yẹn ni wọ́n náà rí ìyẹn ní pé kẹmọ́ ní tẹ́ àwọn ìjọba kí òun bóyá fẹ́ kí òun tó kí òun bí òun rí gbogbo ìrún tó bá pé òun níta gbangba ni ọbẹ̀ kí irun yìí dìde ọbẹ̀ kí irun ojú dìde àtúbà yìí pé wọ́n á tẹ́ ìtẹ́ kalẹ̀ pé kó wà fi bàtà yẹn lára àṣẹ rẹ̀ àmọ́ ètò wa ṣe dìde kálí pé di irun òun òkú tẹ́lẹ̀ ní ìwà yẹn kí irun wáyé wáyé bàtà lẹ̀ irun òkú tó kò ní ìdí pé wọ́n máa bọ́ bàtà irú ẹ̀ ni káàbọ̀ àbáyé rí lára ẹni yẹn wọ́n á mú ti pé tí ìdí pé àyà tó ń lélẹ́yìn ọmọ yóò fi sí ni kọ́ ọ́ wọ́n sọ fẹ́ kwe pé káàbù lè rọ́jò káàbù wa sọ fẹ́ nìyẹn pé aláwí àtẹ́bìrì máa gánà láàrín Musa ń ṣe ìtẹ́bìtì bàtà níbi Musa tí ọlọ́run kọ́ bọ́ọ̀lẹ̀ kọ́lá Malik mọ́n Malik wa nílẹ̀ abúlé máa ajára rọ́jò ó ní ìṣẹ̀wá mọ̀ pé ọkùnrin yẹn dáhùn dáhùn káàbù sọ fún pé kánẹ̀ká mìíràn ìmárin mẹ́jìtò wípé àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti kú òun ni wọ́n ti ṣe náà lọ́pàá lọ́mìn ní kó bọ́ bàtà yẹn kalẹ̀ tó òtúmọ̀ rẹ̀ ni pé tí o bá ti sí ẹ̀gbẹ́ níbi bàtà tí yẹn wọ̀ kò níbi tí wọ́n máa bọ́ kalẹ̀ tó máa fẹ́ kí ọ̀hún pàtàkì tó wá jẹ́ pé níbi orí ìpẹ́ ní ìlú ìjọ ọ̀dọ̀bọ̀ kọ́lá lẹ́yìn kọ̀ lọ́ọ̀ tó lọ́ọ̀ tó ń di àwọn àdéhùn ní àlẹ́ni ní ẹnu ọwọ́ bàtẹ́nu bàtà yín kí ọ̀run tó tẹ́ fi yàtọ̀ sáwọn ìyàwó tó àwọn ọmọ kí ìlú bàtà kí ọ̀run ìlú bàtà yín kí ọ̀run tó àfọ́ wa ṣàlàyé tó tó wáyé pé ẹ láyé ọ́nẹ́fọ́lá ó wà nínú rẹ̀ gbogbo pé yẹn ni wọ́n bàbá wọn fúnra lẹ́yìn ní tẹ́ bá tún rí ẹ̀gbọ́n bẹ̀ gan ẹ fi gbolẹ̀ tó bá ti gbolẹ̀ kẹ́ ti lọ ní kí ẹ̀hún nìṣó tó bí ọ̀rọ̀ ti bàtà náà ṣe jẹ́ ìrìn láwọn ọmọ ẹgbẹ́ àti ìlú ti ṣe adé náà. باب ما جاء في لبوس الثياب حدثنا عن مالك عن ابي بلال عن العاص عن أبي هريرة أنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن التقين وعن العقيم عن الملامسة وعن الملامسة وأن يحتمي الرجل في دار الله ليس على قلبه المدينة وعن وعن أن يشتمل الرجل الثوب الواحد على أهل الصحابة. نعم باب ما جاء في الصيادي من مالك هنا رسول الله با wá وكذا aṣọ هو kankan ní kí àwọn هو wọn lè ń rà nínú àwọn nǹkan مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره انه قال لا نبي تقي نهى رسول الله صلى الله عليه وسلم عن لبسين ànábì kọ kí ọmọ wọn lóṣà sẹ́yìn kí ọmọ wọn aṣọ méjì kan wà á lè gbé àtẹ́yìn ànábì wọ kí ọmọ ṣe àwọn òwú méjì kan alìmùlámẹ́sà alìmùlámẹ́sà òwú mùlámẹ́sà kí ń jẹ́ mùlámẹ́sà òun náà ni kí ọmọ ẹnìkan bẹ́ẹ̀ aṣọ kọ́ wá ká aṣọ yẹn kò ní wọ́n tó lọ́wọ́ tí ó gbára dára yà rẹ̀ tó tó bá jẹ̀rọ bá délé ọlọ́mọ tí wọ́n rà rẹ̀ tó bá bá ń bẹ̀ wọ́n ní ẹ̀wọ̀n ti rú wà wọn wà á nílùú náà bá gbà àbí tó bá ti fẹ́ ra tọ́ ìṣẹ́ di ọ̀kan fúnra rẹ̀ ọ̀lẹ́bí ní irú ọjà báyẹn kọjá tòbákan náà ànábì tó wá kọ kí ọmọ wọ aṣọ ẹni pé lẹ́yìn òun ní ti pẹ̀lú bísíǹsì ni títà rírà ànábì wá kọ à ń yà tẹ́bi rọ́jò fi tóbi wọ àṣì lẹ́yìn tí àlẹ́ afárọ́bì mi ò sọ tẹ̀síbà kí ọmọ ẹ̀sìn kí ń jẹ́ ẹ̀yìn pé ọ̀ka ẹ̀sìn ẹ̀wọ̀n ẹ̀sìn yìí tí ó tó kọ́ wá ká ẹ̀sìn méjèèjì kó báyìí kó alẹ́ mi lè máa ju onídùúkú yẹn lọ pàtàkì jùlọ tó bá ti fi aṣọ kan rẹ̀ lẹ́wọ̀ gba pé aṣọ kan lèyẹn kẹwọ jàlámíà lèyẹn wọ̀ kọ̀ wá ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ lè nípa lèyẹn máa rí wọ́n rí oògùn láti ibi aṣọ ìyàwó lẹ́sìn kò dáa alẹ́ mi ní kò dáa. بكن وأن يجتمع الرجل بصوب واحد على أحد شقيه هنا نكون مو عشوكان pé pé aṣọ ni kò wá apá rẹ ní ọ̀pá pẹ̀lú aṣọ kan tó ṣẹ̀fẹ̀ bá pa kájà ṣe pé ọwọ́ tuntun ní sálẹ̀ àbí o tó wọ ìlú ẹ̀mí ìsàlẹ̀ bí aṣọ bí ẹ bá lọ sí hajj aṣọ ìhẹ́rọ́mù yóò fi tó ara lókè àmọ́ ẹ̀kọ́ wà ní sálẹ̀ wá jẹ́ pé. ẹyọ kan náà lọ́kàn dààbò ara rẹ tètúmọ̀ rẹ̀ wípé àwọn ìtàn gbogbo ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ kan yọmọ tọmọ ọ̀dà ìwé náà làwọn ẹlòmíì náà tán bá ń jáde agbádá la lè ń sàkójú ètò ọ̀dọ́ tí wọ́n yàn ẹlòmíì ọ̀wọ́ agbádá kò ní wọ àwọ̀tẹ́lẹ̀ sísàlẹ̀ kọ́nà ẹlòmíì lè wọ́n wọ tòkòtò gan yóò àwọn àbíkọ́ fáìntì sísàlẹ̀ tó a kó agbádá mọ́ra a kódà tó bá wọ agbádá ọgbọdọ̀ wọ ṣòkòtò náà dẹ́lẹ̀ náà wọ àwọn sálẹ̀ tó wọ fún ìmọ̀ràn rí ààbò inú rẹ tó torí gbogbo inú ikùn yẹn òògùn náà ni àpàtàkì láti fi gbogbo wá sálẹ̀ kó àti ẹ̀ bá ń fi aṣọ yẹn kí òun ìrùn nílé rùn torí tó mọ ọmọ pamọ́ra ni ọmọ pamọ́ra. tó kò dá ọ̀pọ̀ ẹ̀lẹ́mí ìpìlẹ̀ burú rẹ pé gbogbo ìbàdí rẹ̀ yóò wọ agbára wo ìbàdí ní ọ̀rọ̀ hàn ní òun náà ẹ̀yàn fi òògùn òògùn lẹ́nu ẹ̀yàn fi yẹn kọjá نعم وحدثني عن مالك النافع عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رأى حلة سيراء تباع عند باب المسجد قلنا النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب ó rí aṣọ kan aṣọ harir olóṣù ní fèrọ aṣọ harir wọ́n wá ń tà ní ọ̀kankan mọ́ṣáláṣí mọ́ṣáláṣí àmẹ́bí níbi lẹ́kùn rẹ̀ wọ́n dúró níbi ọwọ́ lẹ́kùn pẹ̀lú pé níbi àbájáde فقال يا رسول الله عمر وانا لو شريت هذه لو شريت هذه الأولى ونبي وبارا شويه فلبست يوم الجمعة كما وانجو جمعة وللوفد إذا قدموا عليك أتيبا تباني أو عليجو تبوا باو لكم أنبياء صيي و so àwọn míì ní àwọn aṣọ yẹn wọ́n ní pure hariri ni àwọn míì nínú òpin kèsè pure hariri ipe bí hariri wà nílẹ̀ àwọn míì ní pípé aṣọ tó ń mọ́ ní yẹ́bà yẹn lè kíìlì àwọn mílì aṣọ hìzì ni tó yẹn ni pé aṣọ yẹn ó ṣàjì aṣọ ńláńlá tó wọn gan tó wá òpè á ah, ànábì ọ̀rọ̀ aṣọ yìí kọ́ wọn wọ́n yọjú mọ́ àdúgbò táwọn àlejò bá wá bá ọ. فقال رسول الله صلى الله عليه وسلم أنا جواني إنما يلبس آله مثل أنت يوم وروع وصلي من لا خلاق له في الآخرة ẹni tí ò bá ní ìrìn nígbàgbọ́n ìyàgbọ́n ìyàmọ̀ ni ọmọ wọ̀ kí ni pé aṣọ yẹn ọmọ àwọn aṣọ tí ò yẹ kí ni ọmọ wọ̀ ni but umaru ọmọ umaru kan kárí fún fine tó ànígbà ni àkọ́dá ẹni tí bá wáyọ̀ ní ọlọ́run yìí wọ́n lọ́wọ́ aṣọ báyìí ọlọ́mọdé ló sì yẹn ثم جاء رسول الله صلى الله عليه وسلم منها حللا tó ọba عمر mú èrèké umaru wa أموة فأعطى عمر بن الخطاب من يا حلة يعني كنت تقوى مع شومي وحلل تقوى وتقوى مع شومي وتجي مع شومي وتجي وقوى النبي عليه هو عمر عمر بقى فقلنا عمر عمر وان يا رسول الله أقصوت أقصوتنيها واني شكما واني فقد قلت ما في حلة عطارد ما قلت wọ́n ti sọ nǹkan tó sọ yìí nípa àwọn aṣọ tí mo ní mo fẹ́ rà fún ọ níjó ní ó yẹ pé òun náà tó súnmọ́ aṣọ yẹn náà tó ń wọ́n òun náà dáa ṣé á mo ní mo fẹ́ rà kan fún yíjẹ ní onípọ̀ ọ̀fẹ́ wọ́n wá tó kọ́ àwọn mẹ́wàá wá ní kéde ó tó gbà tó ọ̀kọ́dọ̀ ọ̀rọ̀ tó ń lọ ìṣọ̀gbọ́n ọ̀rẹ́sọ̀lọ́m àlejò wá ní lam akṣẹ́ṣẹ́ ha. lẹ́tẹ̀lẹ́sàá ní ìgbọ́n nítorí kó bá lè máa wọ́ òkè mọ́rọ̀ wálé òkè ó ti yé òun tọ̀kàtà Umar akànlẹ́wò mushrikan bi Makkah tó mọ́rọ̀ wálé òkè òkè á ẹnìkan bẹ ọmọ ìyá mi ó ti wà ní Makkah tó kò sí ìgbà ìsìlámù ìjọba ń fún un. ní aṣọ yẹn tó ní pé aṣọ ọ̀run ah, ó mọ̀ ní òpé aṣọ ìdí odi wọn jù odi jẹ́ ọ̀ṣọ́ tó tóbi jù kò sí ìlànà afá ní ti mọ̀ nípa sí èsì pé ẹni wá jẹ́ afá àbí adarí ẹ̀sùn ó gbọdọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wíwọ̀ aṣọ. Ṣé kọ́lọ́hún lè kẹ́yàn? Ọlọ́run lè kẹ́yàn àwọn kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú nǹkan tó fi ọmọ ká ẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó pè nípa lílò tó bóyá nìsín ọlágbára láti lè wọ aṣọ five hundred thousand wo tó ń kí àwọn èèyàn lè ra one hundred thousand yìí ti máa lò kọ́mọ àti àá àwọn àpáńdà ni wọ́n wọ aṣọ five hundred thousand yìí tó yẹn gbọ́dọ̀ máa kọ̀ǹsídà àwọn wọn kì í pé èèwọ̀ ni o wọn ni àwọn ẹgbẹ́ wọn ṣe ìlànà yìí ní ìgbàfà wọn ni pẹ̀lú ẹ̀ látọ̀ gbàngàn náà wọlé wọ̀ ní àà tó bá wọ̀ ọ́ ìṣòro tó mi àmọ́ tó dáa jù òun náà ni kọ́mọ̀jẹ̀ kó wọlé wọn fa ẹ̀mí àwọn èèyàn sí wàhálà bẹ́ẹ̀ náà nípa ọ̀rọ̀ mọ́tò lónìí náà tó bá lágbára bí lórí mọ́tò fifty million lóní ten million tó tó wá ní kí ló dé pé àfàlàwà ah, fàlàwà kọ́ wá jẹ́ pé táwọn olówó ń lò lọ gan-an ní ah, àtò olówó náà ojú ojú oṣù sẹ́yìn tó wá rí ni tòun ẹ̀ràn má jẹ́ polówó tó sẹ́yìn jẹ́ polówó rí pé àwọn àbáyé tó ń fi ẹ̀ tó wá rárá ń tó dànù bí ah, àwọn àbáyé tó ra wọn ò sí rẹ̀ rárá tó àwọn àwọn òde wọ àwọn òde débi irú àwọn mọ́tò ọ̀rọ̀ ẹni lè wọn ò tó bẹ́ẹ̀ àmọ́ àwọn náà ń lo ní ten ní oní ní five àá ṣe tó burú bẹ̀ ṣe tó burú bẹ̀. tòtòrí kọ́lọ́ wọn bá inna Allah yuhibbu an yara athara ni'amihi ala 'abdi ọlọ́run fẹ́ kó máa rí àpẹẹrẹ kó lára yẹn. náà wàhẹ́dẹ́gbẹ̀ẹ́ ní àmàlẹ́kì عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه قال أبو طلحة قال أنس بن مالك من أنس بن مالك سبايك رأيت عمر بن الخطاب ورقم أجل قرابة باشتر قلوري عمر بن الخطاب وهو يومئذ أمير للمدينة أمير المدينة أو تجي أمير المدينة بعد يعني كل يقول النبي صلى الله عليه وسلم قل وقد رقع بين كفيه bẹ̀rùkọ̀ ìsàdáfì ó ní ọwà ọgbọ́n àgọ́ rẹ̀ níbi èjìká báyìí gbígbọ́n mẹ́ta lọ́wọ́ mẹ́ lábàdà bá àdùwà fọ́kọ̀ bá ní tó fi kan lẹ̀ kan àwọn ẹni pé ó tòun náà ni pé ń gbá ní náà ẹ̀tọ́ lọ́wọ́ bá fúlárí kìkì ó lè jáde ní jáde táwọn yóò pé ah nínú aṣọ wo láwọ̀ yìí pàtàkì jùlọ tí ẹ bá jẹ́ àfa tí ẹ bá jẹ́ àfa sọ̀rọ̀ kó lè pé gbogbo ìtẹ̀lé ayé rẹ̀ àfi kó sáwọn wà ní pé ọ̀pẹ́dà pé ah kó sáwọn ni, ní òmúra tó lágbára tó lágbára tó lágbára ah lọ́wọ́ bíkà yẹn orí nígbà tó ti irú bàtà wọlé ató ni kankan tó wọ́n wọ́ bẹ́ẹ̀ wọ́ irú aṣọ wọlé adé kọ́ra àgbẹ̀ àtìláṣẹ̀ ẹ̀kọ́ yára ẹ̀kọ́ àwọn tó lọ sí ni èyí wọ́ tí bá fà ní ọ. wọ́n bá dé kí ló ní èmi ń lówó tó kí ló ń fa ni pé àfà ẹni tó máa ń fa ẹ̀mí èèyàn kò nílé ayé rẹ̀ ẹni tó máa ń fa ẹ̀mí èèyàn tó lọ́nà ọ̀bà rẹ̀ kọ́jú kò gbẹ́lẹ́ wọn á fa ẹ̀mí èèyàn sí ilé ayé kò bá mu. kọ́lá ìmọ̀ràn rẹ̀ lọ́wọ́ àpilẹ́kẹ́bù débi ọ̀rọ̀ ọ̀rọ̀ olóṣèlú pé àbọ̀ ọ̀gbọ́dọ̀ jáde bọ́ta kó ní ẹ̀yìn alùpùpù ẹ̀wọ̀n ní ó dáadáa wọ́n ṣùgbọ́n ẹ̀wọ̀n ló pẹ̀lú àdéhùn ọ̀hún àlẹ́sọ́ òun nílò pa nídìí mùsùlùmí bẹ́ẹ̀ dípò tí mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí wà ń bẹ́ẹ̀ níbi òṣèlú mùsùlùmí kálọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí ni ìjẹ́sùn fún àwọn ìgbẹ́nà pọ̀ jù bẹ́ẹ̀ tálẹ́ pẹ́sidẹ́ǹtì mùsùlùmí tálẹ́ fáìlì mùsùlùmí kí ni eh, kọ́ ẹ̀ eh, síkà kí ni kí mùsùlùmí ìpínlẹ̀ dání à kíkà mùsùlùmí ni tó gbogbo èyí ni àmúkọ́ ìpapọ̀ wájá ni wọ́n tàkọ́ ní a ní ni mùsùlùmí bí òde àmùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́ ló àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ wọnú ayé wọ́n jẹ pápá ló tó máa ju ojú wọn síbẹ̀ ìbẹ́ẹ̀ náà lọ pé ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ ìmúra wọ́n mọ̀ ọ́ àdókápò olówó lẹ́kọ̀ọ́ àbí kọ́ ilé tó yẹ pé àwò sí dìlà wọ́n ní àwọn ilé àwọn àbá àná kọ́ báwọn àlẹ́ rẹ̀ rọ àpọ́ ní ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ló ń gbé lọ́kàn ní ọ̀sẹ̀ ní pé ìgbé náà ló lé yìí àwọn tó wọlé kọ́ tó wé à tó tó kó lóògùn tó wá yóò pè sí à ní òkè ti àwọn àpá òkúlé tó wọ́n ti pọ́ lóṣù وبارك الله تعالى وصلى الله وعلى آله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ọ̀rọ̀ kẹ́mẹ́ ni wọ́n fẹ́ sọ ní ike ọmọrò ọwọ́ agbé aṣọ yẹn fún ọmọ ìyá rẹ̀ bí tó ń jẹ́ mùsùlùmí owó sí gba Islam tó náà ní pé ẹni tí ò bá tí ì ṣe nǹkan tí wọ́n ń ṣe ní dáadáa èèyàn máa ń ṣe dáadáa sí wọn jù láti pèké láti tọ́kùnrin ní orí dáadáa tí wọn náà ń ṣe yẹn. ẹ̀rọ ó wà rà bó ṣe fi aṣọ yẹn ránṣẹ́ sí kò sí ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ fún Islam ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ fún Umaru gan kódà bí o ti gba Islam ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ fún pé ah, ẹ̀mí yìí kò dáadáa sí mi. Allah náà wọ́n ní kíni ike tí ẹnì kan fún yàrá kọ́mọ́ wọn lórí ẹ̀rọ tó kò lọ ìjáàbọ̀ àbá àbá ó ti ayé wọn lórí kò lọ ìjáàbọ̀. tó ìròlé kan fún yàrá kọ́mọ́ wọlé yẹn tó bá wọlé rẹ̀ ó wà tó fáwọn ìyàwó rẹ̀ kọ́mọ́ bá a sọ̀rọ̀ ni wájú pa búrò rẹ̀ náà ni ìgbéyàwó lè bá a sọ̀rọ̀ àbúrò rẹ̀ yóò kí ṣe dáadáa tó ó sọ ọmọ tó náà nígbà tó bá tó láǹfà aláàbò tó wọn náà máa ń ṣe dáadáa tó oṣù ní ọ̀dà tó tiẹ̀ wọn kọ́ wá ní mọ́ wọlé ni don't enter without hijab ah <laughs> mo lọ rẹ́ bẹ́ẹ̀ yóò jù ilé kókó fẹ́ wà nínú kaba ọ̀jù tó wà lẹ́jù tó wà lọ́wọ́ rẹ̀. Wọ́n bí mi àpàrẹ́ wọn àyẹ̀kùn níbi ìyàwó ọ̀nà lórí náà ṣe mékọ̀ fúnra rẹ̀ àbí kó sì máa ṣe gẹ́gẹ́ bí bísíẹ̀sì fún ẹlòmíì. ṣẹ́rí mékọ̀ tán bí òun ó ti kó nǹkan tó pọ̀ sí wọn. sàkè mékọ̀ fún pé ń ta ń ta àwọn kírìmù tí wọ́n bára dán kí n sì fi bára bó ń ta kírìmù ń tọ̀ṣẹ́ tí wọ́n mọ́ dán kí n sì fi bára bó tí èsì pé bóyá yóò sọ obìnrin bíi ẹni tẹ̀sí ẹ̀dí dá màmá yóò lè wo pankéèkì sí lójú tẹ̀sí ìdẹ̀mọ̀ béèrè pé ṣé tẹ́lẹ̀ wọ́n bá tí ọ pé ah, ẹ káwọ̀ bàbá àni tani ẹni nípa ní ah, ìwọ́n tó rí báyìí torí èèyàn dúdú kìrìtìta lórí mọ̀ ó ti wá fi gbogbo ẹ̀ pa ojú àbí bó tẹ̀sí gbogbo àwọn olókùnkùn ò ní irú yẹn kọ́ òun yẹn gbọ́dọ̀ báyà sí ní òun irú mi kọ̀ òun kọ́ òun àwọn tó a pé kéèké òdi ogún yẹn náà sí mékọ̀ ọ̀pù náà ni tòkè wọn ta kírìmù mékọ̀ ọ̀pù náà ni tó àmọ́ tó wáyé pé ẹ à ń fífi kánná à ń fífi irun ojú a èèyàn gbọ́dọ̀ máa ṣe irúṣẹ́ yẹn o gbọ́dọ̀ máa ṣe ìyàwó yẹn gbọ́dọ̀ ṣe kò sì gbọ́dọ̀ máa ṣe fún yàrá. قل لعن الله الواصلة أو لعن رسول الله صلى الله عليه وسلم الواصلة والمستوصلة والنامطة والمتنامطة ẹni tó máa ń fáwọn ojú ẹni tó máa ń ṣọ̀tọ̀ ní pé ojú tó máa yí ẹ̀dá ọlọ́run bá padà àlẹ́bí méjì ni ọlọ́run bá ọmọ rẹ̀. wọ́n lé ní ìpàdánù àrẹ́gùn wọ́n lé kí ìdájọ́ àwọn àpá ìlànà tó máa jẹ nílẹ̀ wà nínú àwọn ìyàwó wọn ti ń lo nàkọ́ọ̀bù ti ń lo àwọn ọmọ ìlú ìjáàbù nìkan. àwọn ọ̀sán tó máa ń lọ ṣìjáàbù ẹ̀rí pé mo sọ níjọ ní pé ìmúra yẹn yán fún obìnrin òun náà ni kó ṣe kí ni kó lo nàkọ́ọ̀bù tó ìmúra tó wá kéré jù fóbìnrin òun ni kó lọ ṣìjáàbù fún gbogbo aṣọ rẹ̀ tó bá wọ̀ kalẹ̀ fún gbogbo aṣọ tó bá wọ̀kọ̀ so ẹni tó bá ń lo ìjáàbù ṣe pé ìjáàbù tó ti jẹ́ ìjáàbù ti ẹ̀sìn ní tòkẹ́ni ó tó gbìyànjú náà ni kó tó tó wájú sí láti lè nìkan so àmọ́ tó bá ń lo ìmẹ́nu àwọn àfà wọ́n rí pé ń ṣe lọ́rùn ni àwọn àfà mi ní pé á ah, wípé ìṣẹ̀lẹ̀ ń ṣe ọlọ́wọ̀n wa ibẹ̀ ni ìdájọ́ wájibà ni àwọn nínú súnà tó ń mùsàhábà ni àmọ́ lọ́dọ̀ tèmi ni tó hàn sí mi والذي أنا أدين الله به لبس النقاب سنة واجبة سنة واجبة ni lẹ́nu tó hàn sí mi tó lè hàn sáfà ní ọ̀tẹ̀ ọ̀hún tó hàn sáfà ní ìlú lè hàn ọ́ ọ̀hún sáfà ní pé ní súnà náà pẹ̀lú wípé tó wá dé bá. àmì mi ò rí afá tí ń nàkan rí láyé tí wọ́n ṣe lè méjì tàbí wọ́n ti fà ń pàdé lọ́rọ̀ ìjáàbù. tó rẹ̀ tó ti lò ó kó múra kó lò ní kọ́lọ̀ kó ṣe lọ́rọ̀ ọmọ ṣe pé jàmáà ló kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tó bá jọ ìwọn kó fi hàn kó tó ṣe náfìlà kò tó dúró mẹ́ bá tó kó wọn jọ ìkò tó mẹ́ àwọn tó bá ṣe tó dáhùn kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n wá débi kan tó bá tó ń kí jàmáà kó sọ ètò kí ẹ̀ di náfìlà kó ìfàbà wọn kí jàmáà ní wọ́n lọ́wọ́ àyàn. سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فنقاط سؤال السنة وصلى الله يقول أبي ويقول لي أوصال لا تيكون سبب لكن القطبي wọ́n ní lẹ́kṣọ̀ ní ìlọrin ní ọlọ́kẹ̀ níbi ọlọ́kẹ̀ ní abúlé الله wọn tó ọkùnrin ní ọ̀rọ̀ fún wọn.